وكل وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها العباد في الخطبة الماضية استمعتم إلى الأقوال في عوامل الثبات على طريق الله العزيز الحميد وقد أمر الله بالثبات على دينه ونهى عن العواج عنها كما أنه سبحانه وتعالى أمر بالتوحيد ونهى عن الشرك وأمر بالطهارة ونهى عن النجاسة أمر بالاتباع كما نهى عن الابتداع في الدين والشيطان العدو المبين بالمرصاد يتربص بكم يحاول الليل والنهار في إذلالكم وصدقوا عن سبيل ربكم العالمين وهو وقبيله من حيث لا تشعرون وهو عدوكم, عدوكم القديم كما قال سبحانه وتعالى ألم أعهد إليكم يا بني آدم أن لا تعبدوا الشيطان إنه لكم عدو مبين وفي هذه الخطب في الأيام الآتية نتكلم إن شاء الله سبحانه وتعالى عن عقبات في طريق الاستقامة كما سبق العوامل في الثبات أو عوامل الثبات في الخطب الماضية وفي الخطب الآتية إن شاء الله نتكلم عن عقبات على طريق الاستقامة أو الموانع عن طريق الهدى ونسأل الله سبحانه وتعالى أن ينفعني وإياكم bihadihi al-aqwal ọpẹ́ ni fún ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala kọ́lọ̀ ọba kó gbọ́pẹ́ ní kọ́kọ́ wa kọ́lọ̀ kó ṣe àlékún àmọ́ná wa kọ́lọ̀ ọba kó sì gba júmọ̀ àti tèmi tí a fẹ́ kí ilé ìjọsìn fún wa gẹ́gẹ́ bí àwọn kótóbá wa eléyìí tó ti gba wájú ní àwọn kan bíi ọ̀sẹ̀ mẹ́fà léra wọn ohun tá a fi ń sọ̀rọ̀ àwa mélòó sábàtì kí ni àwọn nǹkan tí máa ń jẹ́ sábàbí ìdúró dédé lójú ọ̀nà ọlọ́wọ́ ọba àlékè ọlá a ti ka fún wa àwọn nǹkan tí ò dín bí mọ́kànlá àbí méjìlá àbí mẹ́tàlá nínú àwọn kútúbà wa yìí ní àwọn nǹkan tí máa ń ṣe okùnfà kéèyàn dúró dédé tí èèyàn bá ti wá dúró dédé gẹ́gẹ́ bí mùsùlùmí ìdúró dédé amòrò mùsẹ̀mí ohun tí èèyàn máa ń gbìyànjú láti dún ní mọ́ni kò ń ṣe wípé téèyàn bá ti dúró déédéé gẹ́gẹ́ bí ìkan apá kan nínú àwọn tí wọ́n jẹ́ ahlul kitab àwọn tí wọ́n máa ń sọ fáwọn èèyàn wọn pé kí wọ́n gba ọlọ́run bá gbọ́ ní apá kan ní àárọ̀ tó bá sì ti di ní ìgbẹ̀yìn ọjọ́ kí wọ́n ṣe kìfèrí wà fúrú bil akhirah tó bá ti di ìgbẹ̀yìn ọjọ́ kí wọ́n gba ọlọ́run bá kí wọ́n ṣe kìfèrí sọ́lọ́run ní tó bá ti fi àárọ̀ ọjọ́ wọn tí wọ́n fi gbọ́ ọlọ́run bá gbọ́ ṣùgbọ́n gẹ́gẹ́ bí mùsùlùmí èyí tó dáa jù òun náà ní pé a gbọ́dọ̀ dúró déédéé ní gbogbo ìgbà ìwà dúró déédéé òun náà ká máa wà yẹn àwọn kọ́kọ́ wà tí wọ́n máa ń kọ sí ẹni nígbà tá a ti mọ àwọn sábàbí àwọn ìṣesí àwọn ìwà tó ṣe pé téèyàn bá mójútó téèyàn bá dúró mọ́ a máa jẹ́ sábàbí ká dúró déédéé a tún gbọ́dọ̀ mọ àwọn ìṣesí àti àwọn nǹkankan tó jẹ́ wípé téèyàn bá ti ń kó sínú ẹ̀ a máa gbé èèyàn kúrò ní ojú ọ̀nà dáadáa tí a ti wà kó ìlú wa dúró. wákọ́dé amọ̀rọ̀ subhanahu wa ta'ala bis sabat ọlọ́run bá pa wá láṣẹ pa gbọ́dọ̀ dúró délé fàtẹ́kìmù ọlọ́run tí ò ní ní àbùjẹ̀jẹ̀ bonú ọlọ́run sọ fún wa lọ́bi sallallahu alaihi wasallam pé wà tẹ́kìn kama umir wà má má àk ọlọ́run bá pa lọ́bi láṣẹ sallallahu alaihi wasallam ọlọ́run ní dúró dédé gẹ́gẹ́ bá ṣe pẹ́ láṣẹ ìwọ ní kọ́kọ́ àti àwọn tí wọ́n bá ń tẹ̀lé ẹ̀ ẹ gbọ́dọ̀ dúró dédé ọlọ́run bá pa wá láṣẹ bẹ́ẹ̀ ṣùgbọ́n bọ́lọ̀ ṣe wá pa wá láṣẹ ká dúró dédé gẹ́gẹ́ bí ọmọ ẹ̀dẹ́ wa khuliqal insanu da'ifa ọlọ́run bá ní òun dá wa ní ẹ̀dá tó lẹ látara pa jẹ́ ẹ̀dá tó lẹ èèyàn máa ṣubú wọ́n sì sọ wípé man yakhafu suquta la yaqumu abada ẹnikẹ́ni tó bá ti ń páyà pé kó o máa ṣubú irú ẹni bí ò lè dìde láíláí ṣùgbọ́n èyí tó dáa jùlọ ní ìgbà tọmọ ẹ̀dẹ́ èèyàn ń ṣubú kó sì máa dìde tó bá ń ṣubú kó máa dìde eléyìí la jẹ́ sábàbí kọ́ bẹ̀ ènìyàn kó mọ ìrírí ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ó ní kullu bani adam khata'un ó ní gbogbo ọmọ ànábì ádámọ̀ adáwọn lẹ́yìn tí máa ń ṣe àṣìṣe wa khayrul khata'ina tawwabun àwọn tó sì fi ń dára jùlọ nínú àwọn tí wọ́n máa ń ṣàṣìṣe òun làwọn tó jẹ́ pé tí wọ́n bá ti ṣe àṣìṣe wọ́n á tún bá lọ sọ́dọ̀ ọlọ́wọ́n bá inna Allaha yuhibbu tawwabin wa yuhibbu mutatahirin ọlọ́run bá sì ní òun nífẹ̀ẹ́ sí àwọn tí wọ́n bá máa ń túbá lọ́sọ́dọ̀ wọn lọ́wọ́ bá wa yuhibbu mutatahirin ọlọ́run sì máa ń nífẹ̀ẹ́ àwọn tí wọ́n máa ń ṣe àfọ̀mọ́ wọ́n máa ń ṣe àfọ̀mọ́ ẹ̀mí wọn wọ́n sì máa ń ṣe àfọ̀mọ́ ara wọn kúrò níbi àìsàn kan àti kúrò níbi àwọn ẹ̀gbin a máa ṣe àṣìṣe ṣùgbọ́n gbọ́dọ̀ dúró déédéé lójú ọ̀nà dúró déédéé

a máa tẹ̀ láṣẹ ọlọ́run ìgbà míì sì ni a máa kọlu òfin ọlọ́run ọba tí èèyàn bá wá kọlu òfin ọlọ́run ọlọ́run tún ní àwọn ọ̀nà tí èèyàn máa fi bọ́ bẹ̀ nínú àwọn eléyìí òun náà ni àkọ́bá àwọn tí máa ń kọ́ dí ni wà mọ̀wáàlẹ̀ àwọn nǹkan tí máa ń kọ́ dí ni tí máa ń jẹ́ ìṣòro fún ni ní ojú ọ̀nà ìdúró déédé pẹ̀lú ògùn ọlọ́ọ̀bá fi hàdìhì alùkútọ́ nínú àwọn àlàyé wa ní àwọn bí ọ̀sẹ̀ mélòó kan eléyìí tí a dojúkọ báyìí pẹ̀lú ìyọ̀ǹda lọ́dọ̀ bá a ṣàlàyé fún wa ohun tí ò ní dín ní ogún ní twenty nínú àwọn nǹkan tí máa ń jẹ́ sábàbí tí máa ń kọjú ni láti dúró déédéé kọ́nà ọba kó má ṣe mú ẹnì kọ̀ọ̀kan wá dúró déédéé kama amara Allahu bis-sabati gẹ́gẹ́ bọ́nà ọba ṣe pa wá láṣẹ dúró déédéé bẹ́ẹ̀ ló pa láṣẹ bi pé a gbọ́dọ̀ mú ọnụ ọba ní ṣoṣo a sì gbọ́dọ̀ dúró lé lórí ọlọ́run bá pa wá láṣẹ ó sì kàn fún wa àní shirik pẹ̀lú ọlọ́run ọlọ́run bá kàn fún wa àmọ̀ràn sọ àárọ̀ ọlọ́run bá pa wá láṣẹ pé ká ṣe mímọ́ wà náà ó sì kàn fún wa níbi nǹkan ẹgbẹ́ àmọ̀ràn ọlọ́run ọlọ́run bá pa wá láṣẹ pa gbọ́dọ̀ máa ṣe déédéé wà náà gbọ́dọ̀ níbi ìmá ṣe àbòsí amọ̀rọ̀ lọ́hùn bèlè tì bá ọlọ́run bá pa wá láṣẹ pa gbọ́dọ̀ máa tẹ̀lé ọlọ́run ọba a sì gbọ́dọ̀ máa tẹ̀lé òjíṣẹ́ ọlọ́run ọba wá náà àlẹ́ lè ti dá àtìdí ọlọ́run bá sì kọ̀ fún wa ìmá ṣe àdádálẹ̀ ní orí ẹ̀sìn ọlọ́run kọ̀ fún wa o wá ṣe ìtọ́ọ̀nù ẹ̀rí ṣe ìtọ́ọ̀nù yìí àlàádùn eléyìí tó jí ọ̀tá wa alukọ̀dì eléyìí tí ó ń ṣèlè ló bá wa bẹ̀rẹ̀ ọ̀tá yìí làbílì mi resort èṣù lúgọdì wa o yàtàrọ bá sobíkù lẹ́yìn tó ṣe kó lúgọdì wa ti kú ní sẹ̀bí ilé mọ́mùkì ní gbogbo ojú ọ̀nà tó bá ti gbà mú wa yàtàrọ bá sobíkù èṣù ó oníkálukú wa wa ṣaitan yuhawilu layla wa nahara fi idlalikum wa saddikum an sabili rabbikum

àti pé èmi ọlọ́run ọba ní kẹ́ ẹ máa tò hádà sírọ́tù mùsẹ̀kìm ilé iná ní ojú ọ̀nà tó tọ́ ojú ọ̀nà tó tọ́ ó kó nǹkan méjì sínú àlìsìbátú wa náfì ìmáfi kọ́kọ́ nílẹ̀ káti máa mú kúrò ní kọ́kọ́ ìsìbátú al-ubudiyyati lillah káfí ìjọsìn rinlẹ̀ fún ọlọ́run ọba àlekí ọlá wa náfì yushirk ìmáfi nǹkan mí lẹ́yìn ọlọ́run ọba káfí mú kúrò mẹ́ eléyìí tí ọlọ́run ọba sọ fún wa bíi gẹ́gẹ́ bí musulmi wà fi hadhihi al-khutab ẹ̀rí ní àwọn wá sí wa a máa sọ̀rọ̀ nípa àwọn nǹkan tí máa ń sọ nínú yìí àwọn nǹkan tí máa ń kọjú ni kúrò níbi ojú ọ̀nà ọlọ́wọ́ ọba àlékiọlá ọba àlékiọlá kó sọ ẹnì kọ̀ọ̀kan wa nù kó sì fi wálẹ̀ fún àwọn tí wọ́n máa ń sọ nínú sọ fún wa min nínú àwọn àsọtẹ́lẹ̀ mẹ́wàá tó jẹ́ pé gbogbo àwọn ànábì ọlọ́wọ́n bá ni wọ́n máa ń sọ fún àwọn èèyàn wọn Musa sọ fáwọn èèyàn ẹ̀ salam ànábì Isa sọ fáwọn èèyàn ẹ̀ wa Muhammad sallallahu alayhi wa sallam òun náà sọ fún wa ọlọ́wọ́n bá sọ fún ànábì sallallahu alayhi wa sallam ní bá ní bá ní ìrì ẹ wá ẹ máa bọ̀ atilu ma harrama rabbukum alaykum kí n kà sí yín létí àwọn nǹkan tọ́nà ọba kọ̀ fún yín ní ìgbà tí ó ń sọ ọ̀rọ̀ yìí èyí tó fi ṣe ẹlẹ́ẹ̀kẹwàá òun náà ní pé wa anna hadha sirati mustaqiman ojú ọ̀nà àwọn nǹkan mẹ́sàn-án tí mo ti kà fún yín síwájú yìí òun náà ni ojú ọ̀nà ni fattabi'uhu ẹ tẹ̀lé ojú ọ̀nà yìí wala tattabi'u subul yìí tàkàfàrọ̀ ọ̀kọ̀bíkù màá ṣẹ̀bí ni àwọn ojú ọ̀nà tí máa ń wá sọ nínú kúrò ní ojú ọ̀nà ọlọ́wọ́ ọba ẹ gbọ́dọ̀ tẹ̀lé o dáàlìkùn wà sọ́ọ̀kù bí ìlà àìlàkùn tàgbàkù eléyìí ni wá àfitá ṣe fún yín tẹ́ bá fáyọ ọlọ́wọ́ ọba àwọn ojú ọ̀nà tí ọlọ́wọ́ bá sọ fún wa yìí àwọn ojú ọ̀nà tí máa ń sọ nínú àwọn náà ni màwá àdẹ àwọn ojú ọ̀nà tí máa ń kọjú ní kúrò ní ojú ọ̀nà ọlọ́run ọba àlejò ọlá kọ́mọ̀ ọba kó bá ṣe là wá níbi àwọn ojú ọ̀nà yìí. wal awwalu min hadhihi al-mawani' alákọ̀ọ́kọ́ nínú àwọn nǹkan tí máa ń sọ òun náà ní ẹni ẹ̀kọ́ ọba kó bá ṣe ìyàwó ayẹyẹ òun ní nǹkan àkọ́kọ́ tí máa ń kọjú ní kúrò lójú ọ̀nà ọlọ́wọ́n ọba àṣẹ ìtọ́ọ̀nù ọlọ́wọ́n ọba àlékè ọlá ojú ó yé wa pé ṣe ìtọ́ọ̀nù yìí àlàádáwàtú bẹ́yìn àlè ìsàn wà ṣe ìtọ́ọ̀nù àdáwàtú kọ̀dímà ọ̀tá tí ń bẹ láàrin èṣù àtọ́mẹ̀dẹ́ nìyẹn ọ̀tá tó fi pẹ́ ni o wakọ̀dẹ̀ hazara lọ́hùn ìbáde àìhù wà á ní ìkúwánìhì nínú àlè ọlọ́run bá ti fi kì wá lọ àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn kúrò níbi aburú èṣù òun àti àwọn ọmọlẹ́yìn ẹ̀ nínú àwọn àlùjọ̀nù àti nínú ọmọ ẹ̀dẹ́ ènìyàn torí wípé àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ó wà nínú wọn àwọn tí wọ́n jẹ́ ẹni èṣù ó sì ń bẹ nínú àwọn àlùjọ̀nù àwọn ẹni tí wọ́n jẹ́ ẹni ọlọ́wọ́ ọba ó sì wà nínú wọn àwọn ẹni tí wọ́n jẹ́ ẹni èṣù wà á nà mí nà kọ́ sí tú na àwọn àdìjọ́nú náà sọ wọ́n ló ń bẹnu wa àwọn tó jẹ́ àlùkọ́ sí tú àwọn tí wọ́n máa ń dúró déédéé wà mí nà tú na dàlí ó sì ń bẹnu wa àwọn tí wọ́n yàtọ̀ sí ẹ tó dúró déédéé kó na tọrọ ikọ̀ kí dáadáa torí ń kí àwa náà oríṣiríṣi tọ̀rí kọ̀ lójú ọ̀nà tó ní kálukú wá wà ẹni ní bíbíà ó wà ní àwọn àdìjọ́nú ẹni tó ní súnà ó wà ní àwọn àdìjọ ló ẹni tí máa ń gbọ́rọ̀ sọ́lọ́ ọba lẹ́nu ó wà ní àwọn àdìjọ ló ẹni tí ò ń gbọ́rọ̀ sọ́lọ́ ọba lẹ́nu ó wà ní àwọn náà nínú àwọn tí wọ́n wá jẹ́ olùtakótọ́ lọ́wọ́ ọba àlékiọlá ní ọjọ́ pèmí àlìkìyàmọ̀ nínú àwọn àdìjọ ló tó jẹ́ olórí wọn òun náà ni èṣù tí a pè ní èbìlì ẹni tó jẹ́ olórí àwọn òun gẹ́gẹ́ bọ́lá ọba àlékí ọlá ti sọ fún wa nínú súratul Ghafir tí àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn tí wọ́n máa sọ pé Rabbana arina alladhaini adallana minal jinni wal insi waj'alhuma tahta aqdamina liyakuna minal asfalin àwọn wa fi hàn wákàtí ẹ̀rí àti bọ̀tọ̀ wọn àwọn ẹ̀dá méjì tí wọ́n sọ wá lò mìnàlìjìn ni nínú àwọn àlùjọ̀nù ìyẹn náà ní èṣù torí pé káànà mìnàlìjìn ni fàfàtà kọ̀ ẹ̀ àmì rọ́bì ọlọ́ọ̀bá ní èṣù tẹ̀rí àlùjọ̀nù lòun náà kò ṣe màláìkà mìnàlìjìn ni wà ní èyí àti nínú ọmọ ẹ̀dẹ́ ènìyàn àwọn àfa ọ̀gọ̀rọ̀ àwọn onítàfàṣìr wọ́n ní ẹni tọ́lọ́ ọba ń sọ ni mọ̀síṣù tó ní òun náà ní ìgbà tí ayé bá ti ń lọ sí òpin tí a pè ní dàjàl kọ́nà ọba kó là wá níbi wàhálà yẹn ló fi jẹ́ sí ẹ̀rí pé ọ̀gọ̀rọ̀ gbà ànábì sallallahu alaihi wasallam á ní ká máa wáṣọ lọ́dọ̀ náà wọ́n bá kúrò níbi aburú èṣù wàmí sáré masihi dàjàl àti kúrò níbi aburú dàjàl ẹni tó jẹ́ òkúrọ́ tí a dìde lẹ́yìn nígbẹ̀yìn ayé ọ̀nà ọba ni àwọn ṣèitán yìí sì ni wọ́n ń bẹ nínú ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọlọ́run ní mínàlì jìnnà ti wà náà nínú ọmọ ẹ̀dẹ́ ènìyàn àtàlùjọ̀nù òun náà ní àwọn èṣù wà ọlọ́run bá wá kì wá nílọ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí pa gbọ́dọ̀ ṣọ́ra fún èṣù ọlọ́run ní yáyú alẹ́ dín náà máa ń lọ́dọ̀ kóló fi sílẹ̀ ní káàfà ọlọ́run ní ẹ̀yin onígbàgbọ́ òdodo ẹ kó gbogbo ìgbésí ayé yín ẹ kó lé ìsìláàmù lọ́wọ́ ẹ jẹ́ kí ìsìláàmù bá yín tukọ̀ ìgbésí ayé yín tẹ́ bá fẹ́ fẹ́ yàwó tẹ́ fẹ́ lọ́kọ ẹ tẹ̀lé ìlànà ìsìláàmù tẹ bá fẹ́ jẹun ẹ tẹ̀lé ìlànà islam tẹ bá fẹ́ gbègbè sí ayé pẹ̀lú àwọn èèyàn ẹ tẹ̀lé ìlànà islam tẹ bá fẹ́ ṣe ètò ìlú yín ẹ tẹ̀lé ìlànà islam gbogbo tẹ bá fẹ́ ṣe ẹ bá kú ẹ ti òkú yín nílé ìlànà islam ọlọ́ni kó iná sọláàtì ọlọ́ni kí ànábì máa sọ fún wa wípé iná sọláàtì dájúdájú ìrun tí mo ń kí wà màmáàtì wà àti gbogbo ìbádà tí mo ń ṣe gbogbo tí bá ń dúró ni mo fẹ́ tẹ̀jẹ̀ sílẹ̀ ni wà màáyáyà wà màmáàtì ìṣẹ̀mí mi àti kú mi lillahi rabbil alamin ọlọ́wọ́ ọba àgbáyé ni màá fi gbogbo ẹ̀ fún la sharika la ní ìní wá ọlọ́wọ́ ọba ọlá mi lẹ́yìn Allah lórí gbogbo ìbádà mi irun tí bá ń kí màá máa kí fọ́nà ọba àdúrà tí bá ń ṣe màá máa dojú ẹ̀kọ́ náà ọba àwẹ̀ mi ti bá ń gbà máa ma gbà torí tọ́lọ́ ọba pẹ́pẹ́ fúrú mi ti bá ń ṣe ajẹ́ torí tọ́lọ́ ọba àdékiọ́lá wà bí dáàlì ka òmìnir eléyìí làṣẹ tí wọ́n pa mí wà á na awúwà nínú mùsùlùmí èmi ti lẹ́ni àkọ́kọ́ tí máa kọ́kọ́ jù jura nílẹ̀ fún ọlọ́wọ́ ọba àdékiọ́lá ọlọ́ọ̀ni odò kódò fèsì ní mi káàfa ẹ kó sínú ìsìláàmù mi ti pátápátá tẹ́ bá ti wá ń ṣe ìsìláàmù wàhálà tẹ̀ tẹ́bi ẹ̀ tó wá ti ṣe ìtọ́n ẹ wá gbọ́dọ̀ tẹ̀lé ojú ọ̀nà èṣù torí pé ojú ọ̀nà èṣù òun lójú ọ̀nà tó yapa títọ́ náà wọn bá ojú ọ̀nà èṣù òun ní tó yapa títọ́ náà wọn bá àlejò ọlá àlìsídáhù fìdí ìmá àdádálẹ̀ nínú ẹ̀sìn ojú ọ̀nà èṣù ni a gbọ́dọ̀ jìnnà títa bá ti ń ṣe fìlà aṣírí ni a gbọ́dọ̀ jìnnà títa bá ti ń ṣe tọ́lọ́wọ́n ọba àwọn ìwà àbàjẹ́ tí ọlọ́wọ́n bò fẹ́ ojú ọ̀nà èṣù ni tá bá ti ń ṣe tọ́lọ́ sí gbogbo àwọn ìwà yìí kọ́nà ọba kó má ṣe kọ̀ọ̀kan wa níbi àwọn ìwà burú àti ìwà tí èṣù là kalẹ̀ fún ọmọ ìlú wa láti ẹ̀sẹ̀ mi ràn kótó wá fi ṣe ìtọ́ọ̀nù ọlọ́ọ̀ni ẹ̀ gbọ́dọ̀ tẹ̀lé ìlànà èṣù innahu lakum àdúgbò òbí òun ló máa ń rọrùn láti ṣe ni ṣùgbọ́n ètò fojú hàn ọlọ́run bá lékè ọlá ó ti jẹ́ ká mọ̀ tá a wa ó jẹ́ ká mọ̀ ọ̀nà mọ̀dáfìlù ṣẹ̀tọ́n àwọn ọ̀nà tí èṣù máa ń gbà wọlé lára tí èṣù máa ń gbà da ẹni lẹ́sìn ìlú ọlọ́run bá ti ṣàlàyé gbogbo ẹ̀ kọ́lọ̀ọ̀bá kó ńlá wá ní ọwọ́ ṣetán ọlọ́run ní àgbọ́dọ̀ tẹ̀lé ìlànà èṣù wàlà àdáwàtú bainahu wàbánilé ìsàn wàbánilé ìsàn àdáwàtú qadima ẹ̀rí ọ̀tá tí ń bẹ láàrin èṣù àti àwọn ọmọ ànábì ádámọ̀ ọ̀tá tó ti pẹ́ ni o min abina adam hawa látòrí bàbá ńlá wa àti hawa ọ̀tá ìtibẹ̀rẹ̀ ọlọ́wọ́ bá ní ìgbà ọlọ́run bá jẹ́ kó yé wa bí ọ̀tá yìí ti bẹ̀rẹ̀ o ọ̀tá yìí wá nì wọ́n wà ní orí ẹ̀ tí wọ́n tún fi délé ayé ọlọ́run ní wa ìsọ́lá rabbuka lil malaikati inni ja'ilun fil ardi khalifa ọlọ́run ní ẹ rántí ní ìgbà tọ́lọ́run bá sọ fún àwọn màláìkà pé èmi ọlọ́run ọba mo fẹ́ dá ẹ̀dá kan sórí orí ilẹ̀ tá a jẹ́ khalifa alámòjútó tá a jẹ́ ọ̀gá lé gbogbo ẹ̀dá tí ń bẹ lórí ilẹ̀ lórí kọ́ọ̀dù àtẹ̀jà ẹ̀lùfíhà tí ẹ bá wò látara àyà yìí ọlọ́run bá ti fi yé wa pé ọmọ ẹ̀dẹ́ ènìyàn tọ́lọ́run bá fẹ́ já ibùgbé wọn orí ilẹ̀ ni ibùgbé tọ́lọ́run bá fẹ́ já wọn sí orí ilẹ̀ ni bó ṣe wá jẹ́ pé inú ìyá wa ta kọ́kọ́ lu àsìkò kan bẹ̀ ó jẹ́ sábàdí àti mọ́tò tá wà wá wá sí orí ilẹ̀ ilé ayé tá wà yìí ta fi ń ṣẹ̀mí bẹ́ẹ̀ náà ni àlùjọ náà tọ́lọ́run bá kọ́kọ́ dá bàbá ńlá wa yìí sí bẹ́ẹ̀ náà ló di ojú ọ̀nà tá gbà wá sí ilé ayé ọlọ́run ní wa inni inni wa ìkọ́lá rọ́bùkà ní mọ̀láyíkà ti inni ìjà ìlú fil ardi khalifa mo fẹ́ gbé àwọn ẹ̀dá kan sórí ilẹ̀ ọlọ́run kò lóun fẹ́ dá wọn sínú àlùjọ́nà kọ́ọ̀lù àwọn màláíkà ń ṣe mọ̀ látara àwọn ìmọ̀ tọ́nà ọba ti fi mú àwọn tí wọ́n máa ṣe ìbàjẹ́ alifasa tí wọ́n máa ṣe ìbàjẹ́ lórí ilẹ̀ wàtẹ́sìkò dìmá àwọn tó jẹ́ pé wọ́n máa tẹ ẹ̀jẹ̀ ara wọn sílẹ̀ wà nahnu nuqaddisu bihamdika wà nuqaddisu lak wà nahnu nusabbihu lak wà nuqaddisu lak àwa sì ni à ń ṣàfọ̀mọ́ wọn náà ba à ń gbé títóbi fún ẹ à ń fọ ẹ mọ́ kúrò ní gbogbo ẹ̀gbin.

zalimun li nafsi ọlọ́ọ̀bá láwọn alábòsí tí wọ́n ṣàbòsí sẹ́mi ara wọn ó ń bẹ́nu àwọn ọmọ ènìyàn wa minhum muqtasid ó sì ń bẹ́nu àwọn ọmọ ènìyàn àwọn tí wọ́n á dúró déédéé lórí ẹ̀sìn wa minhum sabiqun bil khayrat bi idhnillah ó sì ń bẹ́nu wọn àwọn tó ṣe pé wọ́n máa ń gba wájú lórí dáadáa ìyẹn làwọn ànábì ọlọ́ọ̀bá ni al-hikmatul baligha òye tó pé tọ́lọ́ ọba ni wọ́n sọ fún ọlọ́wọ́ ọba àlékè ọlá pé kí lóde tó fẹ́ dá tí wọ́n máa tẹ̀jẹ̀ sílẹ̀ ọlọ́run ni mo mọ̀ ní tí mo fi dá wọn wa 'allama Adama al-asma'a kullaha ọlọ́run ló wá fi nínú ìmọ̀ wọn náà bá òun fi mọ ádámọ̀ ìmọ̀ orúkọ lórúkọ ní fi ń jẹ́ ọlọ́run la fi gbogbo ìmọ̀ a fi mọ bàbá ńlá wa ádámọ̀ alayhi salam torí wípé nínú àwọn nǹkan tí àwọn onímọ̀ máa wò wọ́n ní fìtìrì ṣàdámọ́ ni èèyàn máa kọ́ ni ó wà nínú àwọn onímọ̀ tó sọ pé ti ṣùgbọ́n tí àsìkò tọ́nà bá fẹ́ kí ìmọ̀ yẹn jẹ jáde àwọn nǹkan tá a máa jẹ́ sábàbí tọ́mọ ẹ̀dẹ́ ènìyàn máa rí òun láwa máa pe ìmọ̀ yẹn jáde àwọn nǹkan táwọn kan ti lọ ṣáájú òní kò ní jẹ́ sábàbí kí wọ́n ronú lọ síbi nǹkan yẹn kí ìmọ̀ yẹn wá jáde lára wọn ṣùgbọ́n gbà táwọn míì bá rí nǹkan yẹn ohun tí wọ́n rí á jẹ́ kí wọ́n máa wòye sí nǹkan yẹn látàárẹ̀ wọ́n wá máa oríṣiríṣi títí ń bẹ lára wọn nínú ìmọ̀ àwa máa jẹ jáde gbogbo ìmọ̀ náà bá ló fi mọ̀ ádámà súnmọ̀ àrọ̀mọ́hùn màálàlì màláìka àwọn màláìka tí wọ́n wá ń ṣe mọ̀ wọn challenge authority ọlọ́wọ́n ba ìwọ náà kí ló dé tó fẹ́ ṣe báyìí rárá bìtàwádọ̀ pẹ̀lú tẹríba ni ohun tí wọn nímọ̀ nípa ẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ pé ìmọ̀ tọ́lọ́ bá fi mọ̀ wọ́n ìmọ̀ tó jẹ́ wípé wà máa wù sí túnmínà lẹ́yìn mi ìlà kọ́lí ìlà ìmọ̀ fún yín ìmọ̀ díẹ̀ yìí ìyẹn ló bí ìbéèrè tí wọ́n béèrè ọlọ́run wá ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ ọlọ́run tún wá fẹ́ practice ẹ̀ fún wọn ó ní ó yá àwọn nǹkan yìí ó yá ambi wù ìhà fún mi orúkọ ilé orúkọ ilé wọn mọ wá pa wọ́n láṣẹ wípé wà kò kì í ṣe ìkúnlẹ̀ ìforíbalẹ̀ yìí ó ní pé kéèyàn tẹ̀ báyìí ó tí wọ́n gbà lérò nìyẹn torí pé àsùjù fil-lughatil arabiyya ìtumọ̀ tó ní pọ̀ àsùjù ó lè túmọ̀ sí àròkọ kéèyàn tẹ̀ kọ̀kọ̀ ó sì lè túmọ̀ sí al-inhina inhina náà bẹ̀rẹ̀ láti kéèyàn tẹ̀ béèyàn bá ṣàdùtì báyìí tá ṣorí báyìí sùjúdù náà nígbà tí Ibn Qayyim al-Jawzi yìí tó ń sọ ó nígbà tí ọlọ́ọ̀bá ń sọ fún àwọn ọmọ Ísírẹ́lì pé fàdùkúlù báàbà sùjádà ẹ wọnú ìlú lọ lẹ́ni tó ṣe sùjúdù ẹni tó fẹ́ wọnú ibì kan tá a bá ní kó forí kanlẹ̀ bá ṣe ń forí kanlẹ̀ yìí tá bá ní kéèyàn kúnlẹ̀ kó máa rá ṣẹlẹ̀ kó sì rọrùn ṣùgbọ́n wá ní kéèyàn gbé orílẹ̀ kó wá máa wọ́ lọ ó ní tọ́lọ̀ ọba sọ fún wọn ni wípé kí wọ́n tẹ orí wọn bá báyìí kí wọ́n rẹ ojú wọn lẹ̀ báyìí ní ìgbà tí wọ́n bá wọnú ìlú lọ ohun tọ́lọ̀ ọba ní káwọn màláìka ṣe fún ádámù nìyẹn àríṣàlá wàdálíkà ṣẹ̀ríà tù ṣẹ̀ríà ìgbà ádámù nìyẹn wà ṣẹ̀ríà tù wọn kọ́bùlànà ṣẹ̀ríà tù lánàá máa lam tukhalifu màjá àbíyí ṣẹ̀ríà tù lánàá òfin tọ́nà ọba bá fún àwọn tí wọ́n ti ṣáájú ànábì sallallahu alaihi wasallam òfin la máa jẹ́ fáwa náà tá a bá rí o tó takò ní òfin wa káwádọ̀ bá lẹ̀ ká kúnlẹ̀ ká bẹ̀rẹ̀ orí wa báyìí a ti rí àwọn nǹkan rẹpẹtẹ tó takò nínú ẹ̀sìn tọ́nà ọba fi rán ànábì Muhammad sallallahu alaihi wasallam kọ́nà ọba kó fún wa ní ẹ̀mí tó fẹ̀ láti lè gba òdodo ká sì tẹ̀lé òdodo béèyàn kan bá lọ lú òyìnbó léde tó padà délé tó lọ́wọ́ sí dáàbì pé Daddy máa fi kódà dáàdì àtúfọwọ́ méjèèjì wá fi gbà ọwọ́ lọ́wọ́ ẹ̀ báwọn ṣe ń ṣe ń lu ọba nìyẹn kí wá ló dé táwa gbà fún wọn pé ń ṣe ń lu Islam náà nìyẹn tó kọ́ náà bá kó mú wa dúró dédé kó sì ṣe wa kí wọ́n fún Adam alexander ṣèitán ó wà láàrin wọn ṣùgbọ́n àwọn èèyàn máa rò wípé ṣèitán gan bóyá lòun náà rárá ti yọ̀nà náà nínú sọ́rọ́tù ní àárín àyà tó wà láàárín gbọ̀ngbọ̀n sùrọ́tùlù káfẹ́ bá da sí méjì tó wà láàárín ẹ̀ lọ́nà ọba fi sọ ọgbọ́n tó sì pọ̀ hikima pọ̀ mẹ́ torí pé nínú sùrọ́tùlù káf ọ̀nà ọba ń sọ nípa àwọn àdánwò tíṣe ìtàn máa ń lò láti sọ nínú ó sọ mẹ́rin fitinatuliman àdánwò ọlọ́run bá sọ̀tún arákùnrin kan tó ní àlùjọ náà ọgbà oko tó fẹ̀ méjì tó jọ lójú ó sọnù látara owó alifitina tó fi dì í àdánwò tẹ̀sìn tó bá àwọn ẹbí àwọn ashabul kaf àti bí àwọn ọmọ yìí bí wọ́n ṣe yege nípa pé wọ́n gbé ẹ̀sìn wọn sá kúrò nínú ìlú àdánwò kan nìyẹn ẹlẹ́ẹ̀kẹta fitina tó lẹ̀ ilé àdánwò látara ìmọ̀ eléyìí tó ṣẹlẹ̀ sí ànábì musa aleyhi salam nígbà tó bí pé mọ̀nà àlàmù náà ta ló nímọ̀ ju ní ana ó lè mí ni ọlọ́ọ̀bá sì di orí ìrìn àjò tó pọ̀ ó dáàmú tó pọ̀ láti lè fi rinlẹ̀ pé ọba ọlọ́wọ̀n ọba ló nímọ̀ jùlọ àdánwò ní ìmọ̀ tí èèyàn bá ní tọ́nà ọgbò bá dáàbòbò yàn èṣù á lò àgẹ́sì èèyàn fífìlọ́ tó sóòótọ́ àdánwò agbára gẹ́gẹ́ bí èyí tó ń ṣẹlẹ̀ láàrin àwọn olóṣèlú lẹ́yìn àwọn ò rí gẹ́gẹ́ bí àdánwò wọ́n rí gẹ́gẹ́ bí oore ẹni tó ti ní owó nu wọ́n wò pé kí ló kù tá a fẹ́ ní ilé ayé tó ju pé ká ti jẹ pírẹsidẹ́ǹtì òdìdí orílẹ̀-èdè lọ àdánwò sì ni ọlọ́run wá sọ àwọn àdánwò mẹ́rẹ̀ẹ̀rin ó wá fi sí àárín àdánwò mẹ́rẹ̀ẹ̀rin ọ̀rọ̀ nípa ṣẹ̀tọ́n ọlọ́run ní a ti sọ nípa ṣẹ̀tọ́n fún yín wàyí kó nàlẹ́ mọ̀láyíká ti sùdù lè ádámà fàṣájádù ìlà ìbìlísì ọlọ́run ní ẹ̀rọ tí gbà ta sọ fún àwọn màláìkà kan tẹríba fún ádámọ̀ fàtàjàdù ìrìlà ìbìlìs ọlọ́run ní wọ́n forí balẹ̀ àyàfi ṣèǹtọ́n ìbìlìs káànà mí nà lè jìn ní ọlọ́run ní ìbìlìs yẹn nínú àwọn àlùjọ lónìí ó clear fàfàtàkọ̀ àìní àmì ó yapa àṣẹ ọlọ́run ọba rẹ̀ afatẹ̀tẹ̀kì lúnàbù wà lórí yàdáwù àwòrìyá mi lónìí wà hó ńlá kò màálùú ọlọ́ọ̀níṣẹ́ wá fẹ́ mú èṣù àti àwọn ọ̀rẹ́ èṣù ẹ fẹ́ mú wọn lọ́rẹ̀ẹ́ lẹ́yìn èmi ọlọ́wọ́n ọba nígbà táwọn sì jẹ́ ọ̀tá fún yín bí sáré bọ́ọ̀lì ní ìnàbà dàdà ọlọ́ọ̀ní àwọn alákòóso tó bá ń ṣe ilé á ó máa ṣe wọn o ohun tí wọ́n fi pààrọ̀ yìí á ó máa ṣe o kọ́nà ọba kò fi wá ṣe kò rí ẹ dáadáa ṣètò jẹ́ nínú àwọn àlejò rẹ̀ ó bínú látàrí orí tọ́nà ọba ṣe fún ádámọ̀ kò gbà fọ́nà ọba àdékè látara bẹ́ẹ̀ kò tiẹ̀ fẹ́ wo wípé second thought wà nípò ti yakọ lọ́wọ́ ọba kádàrá sì ti gbáwájú pẹ́ni ẹ̀kọ́ ẹni ègbé ni kò tiẹ̀ rántí láti túbá torí pé tó bá tún túbá lásìkò yẹn ni ọlọ́ọ̀bọ bá ti máa gba túbá ni ṣùgbọ́n náà bá ti kọ́ ọmọ pé àníwọ̀sẹ́ àní túbẹ̀ so gbogbo àdúrà tí ò bá ní gbà ẹ̀dá ò ní ṣe àdúrà tó bá máa gbà la máa rántí ṣe lèyìn òfin jákọ̀ láti ṣàdúrà torí pé gbogbo àdúrà tó bá ti ṣe ọlọ́run bá ti gbà ọlọ́run bá ṣe gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa ṣẹ̀tọ́n ọlọ́run bá ti ó yé wa pọ́ta wa ní ibi tọ́ta ti bẹ̀rẹ̀ nìyẹn ó wá sọ fọ́nà wọn bá lékè ọlá ó ní ìwọ ọlọ́run ọba bí máa àkọwà ìjàlè látara pé ìwọ ọlọ́run ọba ó ti jẹ́ kí ṣì nà báyìí òfin mi ilẹ̀ mo ṣàṣìṣe èmi ìṣù màá wá dúró mi nígbà fún wọn àti àti àwọn ọmọ ẹ̀ àwọn ọmọdọ́mọ ẹ̀ mi ní gbà fún wọn náà ọba àlekí ọlá ó tún wá tọrọ lọ́wọ́ ọba pé fún mi ní ìgbàláyé rọ́bì fa anzirni ila lọ́mi lára títí dọjọ́ ọ̀gbẹ́ndé má jẹ́ kí n kú kọ́ńdà fa ila yawmi ìwàásù màálù ọlọ́ọ̀ni bẹ́ẹ̀ ni àti lu ẹ lára títí di ọjọ́ tá a dámọ̀ bẹ́ẹ̀ ṣe wá bẹ̀rẹ̀ ọ̀tá lè òun ló wá jẹ́ nǹkan alákọ̀ọ́kọ́ tá a máa dúró tì wá lójú ọ̀nà dáadáa tí òbí jẹ́ ká gbádùn ọba kó bá ṣe ìyàwó ayá èṣù kó sì fi wá ṣe kò yẹ dáadáa ọlọ́ọ̀bá wa sọ fún wa nínú irinṣẹ́ tí èṣù máa ń lò òun náà ní ìgbàgbé Musa àti ọmọ lẹ́yìn tí wọ́n gbàgbé ẹja nígbà musa sọ pé àdínà ọ̀dà àná ah, fún wa ló ń jẹ ibi tí ń pa wá làkọ́dé làkínà fi sáfàrí nà á dà lọ́sọ̀bà á ah, ó ti rẹ̀ wá lójú ọ̀nà yìí. ó wá ń sọ fún ọ̀gá ẹ̀ wípé ìnìyàn sí to the fold mo gbàgbé ẹja síbi kan wà á máa àǹtà ní ihò ìlà ṣètọ́nà àyàkúrọ̀ ìṣùlò gbà mí láti ètí òde rọ́ọ̀tì nínú tíṣù máa ń lò fẹ́ dà òun náà ni kó máa ń lo ìgbàgbé ohun tó fún baba ńlá wa ádámọ̀ nìyẹn ó sọ̀rọ̀ tó pọ̀ fún wọn ó sọ̀rọ̀ dídù fún wọn aláàjò lóko màálà ṣáàdì àrọ́ ti lò ó lè wà múlíkì ńlá ìyàmìlá ó ní ṣe kí n tọ́ yín sójú ọ̀nà igi kan tó ṣe pé tẹ́ bá ti jẹ́ àlòkólòdì ṣáàdì àrọ́ ti lò ó lòdì igi ìṣẹ̀mí ni oògùn yìí ti bá ti ṣe fún yín má darí kàn ní oògùn àìkú ni tẹ́ bá ti lo ẹ̀sùn kú wọn láéláé wọ́n ní tó bá ṣe bá àti òkú láyé Ababa muhammadu sallallahu alaihi wasallam bíbẹ̀ kọ́ ni ọlọ́run ní innaka mayyitun wa innahum mayyitun ọlọ́run ní ìwà lọ́bì wá kú àwọn náà kú tó bá ti pààkì ń kú láyé ṣì bá arákùnrin kan tó ń pè lóòdùà táwọn kan mú lọ́lọ́run ọba ó yẹ ká bóun náà láyé lóògùn bàbá tó ń pè bẹ́ẹ̀ ó lóògùn àbí ṣe bó ògùn yìí ló fi gbalẹ̀ yorùbá báwọn tó jẹ́ yorùbá tó bá bẹ̀ lọ́wọ́ torí sọ máa ń sọ fún wa pàdé òjijì ọlọ́wọ́ gan àjòjì ni ṣùgbọ́n fagbára ó gbàlúmọ̀ wọn lọ́wọ́ ó ní ògùn ó ní màdárí kan ó ní gbètúgbètú kí wá lóde tó fi kú ikú tó kú yàwá náà máa kú kò sọ́nà àbáyọ ohun tí ṣe tán a máa lò àgéǹsí wa òun ni pé kó máa promise wa lẹ́mìí gígùn àwọn ìyàwó máa wá wá kú wá káàkiri wà múlìkì ńlá yábùlà nǹkan ẹlẹ́ẹ̀kejì tó sọ fún wọn ó ní ẹ̀tú wá ní agbára ẹ̀ ní kingdom ẹ̀ ní ààfin eléyìí tó ṣe pé kò ní parẹ́ láíláí kò sí ààfin kan lórí ilé ayé tó tó ààfin Sulaiman ṣùgbọ́n òun náà dàdé níjọ mọ́ nígbà tí Sulaiman bẹ lọ́wọ́ adékíọ́lá ó ní ìwọ náà bá lóun mo fẹ́ tọrọ lọ́wọ́ rẹ ni wípé ohun tó ti fún èmi Sulaiman yìí má fún ẹlòmíì lérú ẹ̀ lẹ́yìn yìí agbára tó fún mi débi kí ànábì sallallahu alaihi wasallam ń jọ kan ní ọjọ́ tó ń kírun mọ́ṣáláṣí tí àlùjọ ló fẹ́ gba wájú ẹ̀ kọjá tí ànábì sallallahu alaihi wasallam ń gbàlùjọ ní imú ó ní òun fẹ́ di àlùjọ ní ìmọ̀ òpó mọ́ṣáláṣí káwọn ọmọ kéékèèké mọ̀dínà káwọn náà wá rí pé àlùjọ ní rè ó ní ọlá tó ti fún mi má fún ẹlòmíì nírú ẹ̀ nínú ọlá tọ́lọ́ sì fún Sùláìmọ̀ ni pé ó máa ń pàṣẹ fáwọn àlùjọ ni ó lè lè àlọ́bì sọ̀rọ̀ máa lọ sẹ́lá fẹ́ ṣe torí ọlá ọba fún ọmọ ìyá mi tí fi fẹ́ kọ́ ọba fún ẹlòmíì sọ̀rọ̀ lọ́wọ́ àlùwọ̀sẹ̀lá ìyẹn jẹ́ inú dáadáa àlọ́bì so ṣàìtọ́n ọ̀tá wa tó fojú wọn a gbọ́dọ̀ mọ̀ pé ọlọ́ni inna káyidá ọlọ́ni etí ẹ̀ bó ṣe wá lẹ̀ ọlọ́run bá ti fún wa ní àǹfààní láti lè borí ètè ṣètọ́nù kí wá ní àwọn ọ̀nà àbáyọjọ mọ́ tá a bá fẹ́ borí ètè ṣètọ́nù àkọ́kọ́ bẹ̀ òun ni wípé àtàmọ́sokò lèdí nìlá ká mójútó ẹ̀sìn ọlọ́wọ́n bá ọlọ́run ní fàyídà kọ́rọ́ọ̀tà alukur'an ọlọ́run ní ìrìn ànábì sallallahu alaihi ẹ máa wá ìṣọ́ náà ọba kúrò lọ́dọ̀ èṣù ẹ̀kọ́ pé a'udhu billahi minash shaitani rajim. innahu laysa lahu sultanun 'ala alladhina amanu ọlọ́run nítorí pé ṣùtẹ́rì yẹn kò ní ní kápá lórí àwọn tí wọ́n bá nígbàgbọ́ ní ọlọ́ọ̀ba. kò sì ní ní ìkápá lórí àwọn tó bá máa ń gbára lọ́nà wọn ba ọlọ́run sọ fún wa pé nínú àwọn nǹkan tá a máa fi wá ìyọkù lọ́dún èṣù ní ká ní ìgbàgbọ́ ní ọlọ́run ká sì máa gbára lé ìnáma tó tọ́nu alẹ́lẹ́dínà ìtàwọ̀láwùnáhù wàlẹ́dínà hùn lè rọ́bì ìṣìkù wàlẹ́dínà hùn bí ìṣìkù àwọn mùṣìríkù ọlọ́run ní àwọn tí ó máa ń lágbára lé lórí òun náà làwọn tí wọ́n mú lọ́rẹ̀ẹ́ ẹni tó wò wípé tó o bá fẹ́ mọ lọ́wọ́ ọba tó bá fẹ́ nílé ayé wàá kọ̀yìn sọ́lọ́run irú àwọn ẹni bẹ́ẹ̀ èṣù máa mú wọn ní ọ̀rí tá a máa fi wọ́n sìn kọ́lọ̀ ọba kó làwà lọ́wọ́ èṣù nínú àwọn ọ̀nà òun náà ní zikirullah ìmárọ́sí ọlọ́ọ̀ba àdékíọlá lọ́pọ̀lọpọ̀ ọlọ́ọ̀ba àdékíọlá ó ní ká máa rántí ọlọ́ọ̀ba ti rántí ọlọ́ọ̀ba ọlọ́ọ̀ba máa là wá kúrò ní ọwọ́ èṣù nínú àwọn tí òun náà yà áhùn lórí kálímọ́tì láti sàmúlá ti lè ṣe àrèmọ̀ kọ́là ẹ tó bá ń wí gbólóhùn yìí ọlọ́ọ̀bá máa ṣọ kù lọ́dún yìí. bisimilahi lẹ́bi láyà bóró máa fi iṣẹ́ òfin àrùn wàdà fi sàmà wà wú àtẹ̀lé rà ní. ìtumọ̀ alákọ̀ọ́kọ́ àrùn lórí kálímọ́tì láti sàmúlá ìwọ náà bá mo wá ìṣọ́ rẹ pẹ̀lú kálímọ̀ rẹ pẹ̀lú gbólóhùn rẹ tó pé ní ìṣàrí mọ̀kànlá kúrò níbi gbogbo agbóhùn ìṣúwọ́ náà bá dà. bísímìláhì lẹ́bi mo wá ìṣọ́ pẹ̀lú orúkọ náà ọba àlẹ́bí láyà fúnmi máa fi ìṣe ìròyìn àrùn ẹtú jẹ́ pé téèyàn bá ti dárúkọ ẹ̀ ewu kan ò tún lè ṣẹlẹ̀ síyàn nínú sọ́mà àdìlẹ̀ wàhúwà tẹ̀lé ọ̀nà àlè ọba tí máa ń gbọ́ ni ọba tó sì bímọ ni. nínú àwọn zikir sábà fi kọ́ wa sọ̀rọ̀ àdìwọ̀ sẹ́lám òun ni ká máa sọ pé bísmìláhi fi ṣáàlì àzínì sultan شديد البرهان قوي الأركان ما شاء الله كان أعوذ بالله من كل شيطان إنس وجان onígbé ká máa sọ pé ní orúkọ náà ọba ọba àlámọ̀rí azimi sultan ọba tí agbára rẹ̀ àti ìṣàkóso rẹ̀ tó lékè ṣẹ́díìlì burhan ọba tó jẹ́ pé ẹ̀yìn rẹ̀ ẹ̀rí tó gbópọn ni kọ́wé yunarkan masha allahu kan òtọ́nà bàbá fẹ́ ò lábà ṣẹlẹ̀ àrùn ìlà ni mo kó lè ṣe kan mo wáṣọ náà bá kúrò ní ọ̀nà gbogbo èṣù ìhùn ìwàjá èṣù tó jẹ́ ọmọ ẹ̀dẹ́ èèyàn àti àrùyọ̀nù kọ́nà ọba àdìkí ọlá kó má ṣẹ̀bà fi iṣu ẹ̀kọ́ iṣu ẹ̀rù kọ̀ọ̀kan wa ẹ jẹ́ ká gbìyànjú láti máa ṣọ́ra fún èṣù ọ̀tá wa tó kojú wọn ẹ̀rí tó bá di ọjọ́ gbèdé àdìkìyàmọ̀ àti ní ilé ayé èṣù tó bá ti mú ìyànṣẹ́ náà ọba èṣù ọlọ́run bá ní kàmásàlì lẹ́dínà ló bá na amúrínú wà láhùn máa dáhùn náà yìí kàmásàlì ṣe tọ́ ọlọ́run ní ẹ̀rí àwọn àti àwọn ọlọ́run bá ní ọ̀rọ̀ wọn dà gẹ́gẹ́ ni lè ìsán fún nígbà tí èṣù bá sọ fún ọmọ ẹ̀dẹ́ èèyàn pé orí àṣẹ náà bá ṣe kèfèrí falámọ̀

èmi náà máa bá yín kópa ń bẹ̀. falama tàrọ àn fi àgàn ṣùgbọ́n gbà tí àwọn méjèèjì tí wọ́n wá pàdé tí ṣèitán ọlọ́ọ̀bá wá sọ àwọn màláìkà kalẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn màláìkà kan wà nù wọn wọ́n wá gẹ́gẹ́ bí àwòrán ọmọ ẹ̀dẹ́ ènìyàn ni tó jẹ́ wípé ṣẹ̀dí ìdùn àwọn màláìkà wọ́n yí wọ́n sì gbòó pọ́n wọ́n fẹ̀ wọ́n ju gbogbo àwọn ẹ̀dá tí ó jẹ́ àwọn mùsùlùmí lọ torí pé wà ní àwọn jagun tó tí wọ́n ń padà gba Islam tó wá ń sọ fún àwọn mùsùlùmí gbà ogun ah, ká jà yẹn ó ní àwọn empty kan tẹ kó wa ibo làwọn yẹn wà ẹ tọ́jú wọn ni àwọn màláìkà àwọn màláìkà ńgbà tí ṣe ìní ìbàrí omi nǹkó a ah, èmi ti jáwọ́ bọ́ sí mo ti gbọ́ bọ́sẹ̀ mi bá yín dá sí mọ́ ìní àhọ́ fún wa a èmi bẹ̀rù ọlọ́ọ̀ba torí pé tíyẹn ọlọ́ọ̀ba bá dé nílé ayé nìyẹn tíyẹn ọba ti kó sí wàhálà léṣu tì mí sí ṣètò àwa dá lọ́dà ẹ̀rí pé tẹ́lómi bá payọ̀ a èṣù ni nígbà tó sì ń fa gbogbo wàhálà gbogbo wá sílẹ̀ ṣẹ́gun tí ò gbọ́ tó bá wá dárò sí ọwọ́ wá tẹ̀ á ní èṣù ni èṣù náà dà tó bá wá di ọjọ́ òpin ìdí àlìkìyàmà ọlọ́run ní wàkọ́ọ̀lá ṣe ìtọ́nù lámà kú di àlàmọ̀ ọlọ́run ní gbà tọ́mọ bá bá ti take a decision tọ́mọ náà ti wọná tó máa lùjọ́ náà wà náà èṣù àwa pe assembly àwọn ọmọ náà assembly àárọ̀ kùtùkùtù àwa pe àwọn ọmọ náà jọ wàkọ́ọ̀lá ṣe ìtọ́nù lámà kú nígbà tá a wà ní ayé ọlọ́run bá ṣàdéhùn fún yín o pé tẹ́ ẹ̀ bá ti ṣe tòun ẹ má jẹyà àdéhùn ọlọ́run ò dúró sí i. wàwà àtùkù èmi náà ṣàdéhùn fún yín lé ayé pé kò séwu ẹnì ṣó kí lọ́lọ́run fẹ́ fi wá ṣe ṣẹ́bẹ̀ pé ìṣesí àti ọ̀rọ̀ kèfèrí nìyẹn kí lọ́lọ́run fẹ́ fi wá ṣe ẹlòmíà tún wò pé níta wá ṣẹlọ́ndé tọ́lọ́ bá ní kọ́ jù wá sáà wọ́n á ti jù wá débi pé àtúndẹ́sẹ̀ ah, yẹn pọ̀ wọ́n á pọ̀ jù wá kárí sínú àdìjọ náà kò sì rí bẹ́ẹ̀ o wà náà náà yà máa lè àlùkìyàbọ̀ tó jẹ́ pé nínú àwọn tó jẹ́ kèfè rí wọ́n á máa pe mọ́ẹ́líkù lè yẹ di àléyìn náà rọ́pù bá sọ fọ́nà ọba kó wá dájọ́ kọ́ọ̀là nínú kò máa fi mọ́líkà sì máa sọ fún wọn pé àyíbí tẹ́ ẹ máa gbé lọ nìyí lápọ́nìjì iná kò lè lè hàk nígbà tẹ́ wà lé ayé amóhùnmí wá báyìí wà láti iná àtàwọn kò lè lè hàk kàrí wò ṣùgbọ́n gbogbo yín ẹ̀ ń kó nira òdodo. ṣé fún àmà sọ fún wọn wípé wà wà á tukùn bá a fìlà tukùn èmi náà promise yín pé kò sí wẹ́ ìṣó ṣùgbọ́n mo jà bẹ́ẹ̀. wà á ká nàbí àlékún mi sultan ilà àǹdà àdúkùn tòmólì ó nígbà tá a wà nílé ayé mọ̀kánà ní àlẹ́ ìkùnlẹ̀ sòtọ̀ ní ìlágbára lẹ́yìn lórí ta ni mo mẹ́gbàá wá bá nu yín tí mo fi nà kó yá nìṣó rárá mo kàn ń sọ fún yín mo ń ṣe wáàsí fún yín ni ìní náà sì ṣe lákò mo kàn bá ń ṣe wáàsí ni fàṣẹyẹbù tún múlí ẹ sì gbà. falátàlú mú ni ìwà ló mú àbúṣàkùn ẹ gbọ́dọ̀ dá mi lẹ́bi o ẹ dára yín lẹ́bi nínú náà nìyẹn o kọ́nà bàbá ṣe wá ní ọ̀nà náà ṣètọ́ọ̀nù abọ́wọ́bọ́sẹ̀ kú lọ́rọ̀ ọmọ ẹ̀dẹ́ èèyàn lé ayé tó bá tún wá di lọ́rùn táwọn èèyàn fẹ́ máa bílèmù ẹ ẹ má bílèmù mi fàlúrù àbùsàkò ẹ bílèmù ara yín máa ánàbí mùsùlùmí kò wà máa áńtùm bí mùsùlùmí èmi ò ní kápá láti gbà yìí ẹ̀yin náà sì lè là mí ìní kàfáàtù bí máa ṣe rọ̀tùmú ni lè wàhùn dẹ̀kílá lẹ́yìn amọ́nù wa mi sọ ní hásìdẹ̀ náà ọlọ́run nígbà táwọn èṣù bá wà ń banújẹ́ bá àtàwọn ọmọlẹ́yìn ẹ̀ ìgbà yẹn la máa wá kó àwọn ọmọ mi lé àwa kó wọn sínú àlùjọ náà àlùjọ náà tí akérèmọdò ń ṣàn lábẹ́ tahiyyatuhum fiha salam ìkíni tí wọ́n máa kíra wọ́n bẹ̀rẹ̀ lórí salam ah afáàdì òun salam aleikum afáṣẹ̀rí salam aleikum ah ẹ̀yin náà wà àlùjọ náà mo màgbá yín dúpẹ́ fọ́nà ọ̀gá ọ̀ kọ́nà jẹ́ ká wà lójú ọlọ́run ọlọ́run ní fáwọn zọ́ọ̀tì àlè náà ẹni tọ́lọ̀ bá bá là kúrò níná wà ó dẹ̀ xílá nígbà náà tọ́lọ̀ bá wá fi sínú àlùjọ náà fàkọlẹ̀ fà ọlọ́run ní wọ́n níbẹ̀ ti yege o wà bẹ̀rẹ̀ àyàtú dúnìyà ní àbàtà òwò ọlọ́run ní ìgbádùn orí ayé ẹ̀tọ́ jẹ́ ni. أقول قولي هذا أستغفر لي ولكم وأستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين Praise be to Allah, the Lord of the world. May the peace and blessing of Allah be upon the Prophet. The topic of our sermon today is a new series. In the previous sermons, about six weeks ago, we discussed what are the sources of uh, steadfastness on the path of Allah. we mentioned several points, about 13, of these things that save us from the path of shaitan that will make us to be steadfast on the path of Allah. So in this week we are starting another series with the topic Mawani'u al-Hidayah. What are the things that will prevent us from the right path? Islam is the right path. There are some things that will deprive you of that Islam. These are what we intend to mention in our series of lectures, inshallah. We know that the mind of man is very weak. Allah giving us some ways out so that we not be influenced by shaitan. So we pray to Almighty Allah to be with us. The first thing that we've mentioned that shaitan is our open enemy. And that is the first turning point in the life of a believer. The first challenge that we face as a believer on the right path, which is Islam, is shaitan. May the curse of Allah be upon you. Shaitan is always ready to mislead you as a believer. He does not want you to be a believer. After being a believer, the most taxing duty of shaitan is to mislead you so that we not remain on the path of Allah. So the enmity between man and Shaitan started from time immemorial. It started right away from the paradise. When Allah created our father Adam, he honored him above the angels, above Iblis himself. He told them all to bow down, to prostrate as a sign of honor in obedience to Almighty Allah for Adam alayhi salam. It is a sign of honor for Adam and a sign of obedience to Allah. It is Allah who has commanded you to do that. If Allah has commanded us to prostrate for any being than Allah, we will have no option than to do that. If Allah has commanded that every day we should prostrate before the Prophet sallallahu alaihi wasallam, we should go to Hajj and prostrate in the front of the couple of the burial ground of the prophet we will have no option than to do that but Allah has not commanded us to do so and he told us that the most hateful thing to Allah is to prostrate to other being latas judu li shams do not prostrate for the sun wala lil qamar no, the moon was wasjudu lillah prostrate let your prostration your act of devotion your act of worship should be devoted to Almighty Allah alone wàdàlí kọ́mọ̀ wàzúbi lillahi lẹ́yìn ọ̀làkọ̀húnnà because Allah is the sole creator of all these beings in kuntum iyahu ta'budun if truly you want to worship Allah Allah said in Surah Yasin alam ahada ilaykum ya bani adam alla ta'budu shaitan o children of adam have i not take an oath from you that you worship none but Allah. Innahu wa la tatabu alla ta'budu shaitan. That you should not worship shaitan. Innahu aduwu lakum aduwu mubin. Because shaitan is your open enemy. Wa an i'buduni you should therefore worship me. Hadha siratun mustaqim. And this is the right path. The path leading to paradise is to worship Allah and not to worship shaitan. So shaitan is the first impediment, the first challenge that you are going to face as a Muslim. For you to be steadfast, you have to make your way out of the path of shaitan. Allah said, Ya ayyuha alladhina amanu, all you who believe, udkhulu fi silmi kafa, enter firmly into Islam. Wholeheartedly, totally, submit yourself to Allah totally. Wala tattabi'u to shaitan. And do not follow the footsteps of shaitan the prophet sallallahu alaihi wasallam once make a line hot or hot on he made a line on the ground a straight line after that he made some other lines horizontal to this line he then told the people that hadha tariqillah this straight path is the path of Allah wa hadhihi turuq shaitan and these other parts are the part of shaitan وفي كل طريقة شيطان ينادي إلى طريقته كما قال صلى الله عليه وسلم and in every line there is a devil calling to that part. there is a devil calling to zina there is a devil calling to drinking alcohol there is a devil calling to innovation in the matter of religion so a Muslim should always be careful Do not allow Shaitan to influence you. Do not allow Shaitan to spoil your relationship between you and Allah. That is the sole goal of Shaitan. The goal of Shaitan, he has a permanent goal and he has temporary goal. A goal that will lead to other one. And these are ma'asiyah, sins. When Shaitan is making you to commit sin, the goal of Shaitan is to make you to become a kafir you will remember the story narrated by the Prophet sallallahu alaihi wasallam that among the people that came before you was a man. That man was very righteous. And there was a woman who was a fornicator. She invited this man to the house. When this man came to the house of that woman, she told the man that I want you to commit killing. I want you to kill this slave girl. The man said that Inna Allah harrama hadha. Verily, Allah has forbidden this. The woman said, Okay, you are not going to leave this my residence except that you fornicate with me. You do zina with me. The man said, Inna Allah harrama hadha. Allah has made this forbidden. The woman said, Then I'm going to give you a lesser evil, and that is for you to drink alcohol for you to drink shefe for you to drink ogogoro for you to drink beer beer we pray to Allah to save us from iya when you say beer it is a punishment upon the drinker upon the seller upon the environment the man thought that that was a, a lesser evil he drank after drinking he lost his memory he sins then that man committed fornication and later killed that slave girl that is the essence of the part of shaitan you will also remember the story of two or three brothers that went to a scholar that we are on a journey we want to embark on a journey and we want this our little girl to stay behind I want to entrust her in your custody. When they left, Shaitan influenced this man to commit adultery with this uh, small lady. After the adultery, Shaitan went to this man that if these people should come to know about this, they are going to disgrace him. Therefore, it is better for you to terminate this lady. The man killed her. On returning, these people asked about their daughter. He told them that he could not find the daughter. They went. Three of them had dream that it was this man that killed the lady. It was this shaitan that went to them in their dream. So they went to the king. Reporting this man, the king brought the man. Then shaitan came to this man that, oh you man, I'm the one behind your problem. So if you want me to save you from this problem, just prostrate for me for once. Then the man thought that if I could prostrate just for once, I would be safe from further evils. The man followed Shaitan and prostrated. When he was brought to the king, he was killed. That was the end of the man. The end result is that he became a kafir, a non-believer, worshipping other than Allah. That's where when Allah say, وَلَا تَتَّبِعُوا خُطُوَاتِ الشَّيْطَانِ Do not follow the footsteps of Shaitan. When you start a journey with Shaitan, it is going to end you at the point of no return. Shaitan will end you at the point of no return, where you will not be able to go back. Illa ma rahim Allah, except with the mercy of Almighty Allah. So we pray to Almighty Allah to give us better understanding of what we have said today, to make us steadfast on the path of Allah and to save us our our family our brothers from the evil of our souls and from the evil of shaitan. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. قولوا